قل أرأيتكم إن أتاكم عذاب الله بوتا أو جارتان هل يملك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مباشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون الحمد لله رب العالمين ọpẹ́ ni fún ọlọ́run ọba adẹ́ ìdá ọba ṣẹ̀dá òun ló ṣẹ̀ wá òun ló dá wa bí وبديع السماوات والأرض فاطر خالقنا أدوى بديع خالقنا على غير مثال سابق òun ló dá wa òun ló pilẹ̀ wa pẹ̀lú ìtumọ̀ pé kò sírú wa tẹ́lẹ̀ kápébó yóò ti wà rí kò wá sí mọ́ ọlọ́run wá wò ó ló fi wá dá wa rárá sọ́mà àtìlẹ̀ ò sí tẹ́lẹ̀ àkọ́kọ́ sọ́mà àtìlẹ̀ náà là ń wò ní bàdírù lọ́lọ́run tí ọlọ́run ọba òun náà ni kó dá nǹkan láti fi àìsí الأرض إذا قضاها أمرا فهو يكون fáyàkùn tọ́nà bá bẹ́ẹ̀dá nǹkan tó bá ti gbèrú ẹ̀ yóò kàn sọ pé tí nǹkan náà ò jẹ́ bẹ́ẹ̀ yóò sì jẹ́ bẹ́ẹ̀ nǹkan yẹn ò tíì sí tẹ́lẹ̀ o ṣùgbọ́n náà fẹ́ kí nǹkan náà máa bẹ́ẹ̀ yóò pàṣẹ pé kí nǹkan náà máa bẹ láti bí àìbẹ yẹn yóò sì di bíbẹ láti bí àìsí yẹn nǹkan náà ó sì di ìní àyà tó parí zúrọ́bì sọ pé iná máa múrú ìdá àárọ̀ ìhà ọlọ́run kan sọ pé jẹ́bẹ̀ pé ọlọ́run sọ pé kó jẹ́bẹ̀ yẹn ìyàkún nìkan yẹn náà sì jẹ́bẹ̀ tòmọ́ wò ma fi kún fáyà kún sọ̀rọ̀ mi yẹn gan kò bá mu kún lọ́lọ́run ó fi sọ̀rọ̀ èèyàn jẹ́bẹ̀ tọ́lọ̀ bá ti lè sọ pé jẹ́bẹ̀ nǹkan yẹn ó jẹ́bẹ̀ ni ọlọ́run kò ṣàánú wa ọlọ́run ara jẹ́bẹ̀ rẹ̀ náà wa يريد المرء أن يعطى ويابى الله إلا ما أراد ara pé ń bẹ nínú èròǹgbà ọlọ́run náà nìjókòó yìí inú sọ́rọ́tù tẹ̀kùwé ọlọ́run ní wà máa tàṣà àmọ́ àdàmì tó lágbára láti dá nǹkan ṣe bọ́lọ̀ bá ní òní bọ́ wà láì kò lè ipá tó ọgbọ́n tó wù kéèyàn ó ní ète ó wù kéèyàn ó dá kò ní bọ́ sùn ní ló fi jẹ́ pé ọlọ́run ní ẹ má máa sọ yí pé ìní fa ìlú dàlíkà gọ́dà máa ṣe nǹkan báyìí lọ́la ìlà àyẹ̀ṣà Allah àyàfi kẹ́ ẹ sọ pé bọ́lọ̀ bá fẹ́ torí pé gbogbo tá à ń ṣe tá sàmàṣí yàtìlá ń kíni fẹ́ bẹ ọlọ́run eléyìí ni àkídà àwa mùsùlùmí eléyìí láti sọ́kàn wa òun ló sì jẹ́ kí ìgbésí ayé wa kó jẹ́ ìgbésí ayé ìrọ̀rùn tí ò fi sí níra fún àwa mùsùlùmí àìlówó tiwa àwa ò ní gbà pé ọ̀lẹ wa ni ò já lówó lẹ́yìn táwa ti ṣègbìyànjú tọ́lọ̀ fún wa lágbára táà lówó agbàgbọ́lọ́wọ̀ fún wa ni àìbímọ wa ànígbàpẹ́ nìkan ni òjá rọmọ bí lẹ́yìn ìgbà táwa bá ti ṣe gbìyànjú tọ́lọ̀ ní ká ṣe lórí ọmọ wíwá táà bá bí àgbà tó bó ṣe wọ ọlọ́run nìyẹn àìkọ́lé wa ànígbàpẹ́ nìkan ni òjá rí lẹ́kọ́ lẹ́yìn táwa ti ṣe gbìyànjú bọ́lọ̀ ti fún alágbára mọ́ táà ti rí lẹ́kọ́ ọlọ́run ìjà kọ àìgùn káà yẹgbẹ́ àìgùn ọkọ̀ ọkọ̀ orí ilẹ̀ ni tójú omi ni ojú orin ni òfurufú ni àìrí gun wa lẹ́yìn tá a bá ti ṣe ìgbìyànjú bọ́lọ̀ ṣe fún wa lágbára ma a ní sọ wípé nǹkan ni òjá rí gun a sọ pé kò sínú àkọọ́lẹ̀ wa eléyìí ni mùsùlùmí fi fẹ́dọ̀ lérè òróòró ìlọ́kàn wa fi máa balẹ̀ ṣùgbẹ́ni tí ò bá ti wá gba kádàrá àwọn yorùbá ń torí pé ẹ̀sìn islam ti tàn kálẹ̀ lọ́dọ̀ àwọn yorùbá ẹ̀rí pé àwọn ọjọ́ méje ti ń bẹnu ọ̀sẹ̀ tàbá béèrè rẹ̀ lédè yorùbá yàtọ̀ sígbà àwọn alákọ̀ọ́mọ lédèdè tí wọ́n lọ ń kọ àìkú ajé o ẹ̀rí pé ọjọ́ àlàájì ọjọ́ àtìní ọjọ́ àtàlátà ọjọ́ àlàrùbá ọjọ́ àlàmísì ọjọ́ jímọ̀ ọjọ́ àtìbí yọ ṣe ń kà nìyẹn ẹ̀rìgbó ni ó jẹ àtàlátà bàbá àlàrùbá nínú ìyà ó wà nínú yorùbá àbí ìrówé kan tó gbé àìkú ajé ìṣẹ́gun ọjọ́rú ọjọ́bọ̀ jáde dáàbì pé tuntun ni tó ẹ kó ti pẹ́ òwe kan sọ̀rọ̀ ń pa ẹ̀ àtàlátà bàbá àlàrùbá <laughs> kí ni mo kàn ń fàyọ́ mẹ́ẹ̀ ohun tó jẹ́ káwà wọn ní nínú ọ̀rọ̀ wọn wọ́n ní ẹni tí ò bá gba kádàrá yóò ṣe kí ni yóò kodoro so ó ti yé wọn nínú àkídà ìgbàgbọ́ mùsùlùmí táwọn àfáà fi kọ́ àwọn Yorùbá wípé Ọlọ́run ní kádàrá ẹni tí ò bá kodoro ìyẹn ni pé yóò wá máa dààmú yóò máa jìyà ṣùgbọ́n ẹni gbogbo nǹkan ìbàlẹ̀ àyà ò máa bá yóò máa dùnnú hmm? ẹgbà Yorùbá ní àjẹ́ tó wọlé àfà kí ni wọ́n sọ orí jìrì dé sí àbọ̀wọ̀ mi sọ pàjẹ́ ló pọ́mọ òun jẹ́ ọlọ́run ló pa wọ́n àwọn Yorùbá ní orí jìrì dé sí yóò kàn máa mú wọn jẹ lọ ní èmi àwọn Yorùbá náà ló jẹ́ ká jẹ́ ó sọ pé tẹ́nìkan kan ò bá kà wọ́n sí ọmọ kan kú kò sẹ́ni tó ṣe tutù ọmọ kan kú ẹnìkan kan ò dáhùn wọn nǹkan kú lókè mẹ́rin kò sẹ́ni tó sọ pé àjẹ́ kankan ní sọ pé nígbà táwọn recognize àjẹun fún rẹ̀ yóò kú òun mẹ́rin torí tí ń fẹ́ náà ni pé kẹ́ recognize òun kẹ́ ẹ̀ pọ́n òun lé kí wọ́n pariwo ẹ̀ ẹnìkan kan ò pariwo ẹ̀ ó jáde kò sẹ́ni tó bẹ̀rù ẹ̀ gbogbo ọmọ kú wọn kírun sọmọ àjẹ́mùsẹ́ pé inú ọ̀tún bí bóyá nínú gbàgbọ́ Yorùbá tó mú kan tún pa wọ́n tún kírun sí la ó tún lórí àwọn òmù tá a bá alágbájá ó tún kò sí tó ṣẹlẹ̀ ẹ̀rù pé fúnra àjẹ́ òní ó kà ń gara rẹ̀ kú òun bẹ̀ wọ́n torí pé wọn ò recognize the presence yẹn nínú tó jẹ́ káwọn àjẹ́ ó lágbára gan ni pé àpọ̀n wọn lé à ń sá kolobá lọ bá wọn ìmọ̀tẹ́nìkan ò bá dá lóhùn ibi tí ó parí sí nìyẹn so ìgbàgbọ́ Yorùbá gan tún fàyè ilẹ̀ pa burú láti máa tàn sí ṣùgbọ́n ìgbàgbọ́ ti Islam kò ní jẹ́ kí aburú bó ṣe kí ni kó tàn kálẹ̀ ó ti pẹ́ wa lọ ṣe wá sí nìkan nígbà tá a wà yunifásitì ẹni tó jẹ́ lídà wa gbà yẹn àmì ó wá sọ̀rọ̀ mọ́ṣáláṣí kan àwọn ọ̀rọ̀ ẹ̀ lágbára bàbá tó ní ṣe wà sí ilẹ̀ yẹn ó kú ó ní àsìkò ẹ̀ ló tó òun gan tó sọ̀rọ̀ ìbásìkò ń bá tó ẹ̀rì tó ó ṣubú níbi tó ti ń sọ̀rọ̀ ó kú nìyẹn wọ́n dẹ́rù bá kó wọ́n bá sọ̀rọ̀ mọ́ ní ó kú òun bá tó gan òun gan ó kú ń náà kú ẹnìyẹn ló tó torí nu máa fẹ́ bẹ̀ gbogbo dáadáa táwọn ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run jẹ́ kó máa bá mo fẹ́ tiẹ̀ mu kó máa wàá ṣe níbàlẹ́jọ́ aburú fún wa kó ṣe ní okùn fún oríire fún wa láyé nì. má ṣe ìtàkà náà wà ní ìlànà àṣà wọ́n máa ṣe ètò ìlànà àṣà làkúnyàkún. bẹ́ẹ̀ni. kọ̀lápàlì ìbáàdà. لما قد علمت فبال فبالقدر يجري الفتى والمسلم والله kò ṣe rí nìyẹn àbá kan tó ní usallim usallim ilé àrọ̀ dàgbọ́ àfọ̀rọ̀ fàbílùkù máa tùrì tùrì máa. fàátìrókò máa orí ìdò lè máa yorí ìdò ẹjá mú tàkọ́kọ́ yẹn àkọ́kọ́ ìtàkánà ìdí wọ́lọ́wọ́ bá bá fẹ́ ní ọ̀ṣẹlẹ̀ tẹ́mi ò bá tiẹ̀ nífẹ̀ẹ́ sí nǹkan náà àìmáfẹ́ ní ẹ́ kò lè hánà kò lè dí kí nǹkan náà ó ṣẹlẹ̀ lọ́wọ́ bó ti wùlẹ̀ kó kéré màá tí wọ́n bá fẹ́ ní ó ṣẹlẹ̀. láwọn ìyá kún àmọ́tẹ́mi máa ń fẹ́ bí wọ́n lọ́hùn ò bá fẹ́ bẹ́ẹ̀ nǹkan náà ò ní rí bẹ́ẹ̀. Ìwọ ló dá gbogbo ẹ̀dá pátá, kọ́ di àyè mùtà. Ṣáájú kó tó dá wọn náà ló ti máa ń tó torí ẹ̀dá wọn. Látara bẹ́ẹ̀, nǹkan kan ò ní ìṣẹ̀lẹ̀ láyé kó bọ́lọ̀ lẹ́jà bú. Kí ni ìṣẹ̀lẹ̀ ó wá bọ́lọ̀ lójijì? Torí pé ṣáájú kọ́nà tó dá ẹ̀dá ló ti mọ̀ sí tó fi dá wọn. Torí náà ni ò ní bọ́lọ̀ lójijì. Náà. Àbí òun ṣẹ̀ kí ó, ó ní ìdí òun ẹ̀bẹ̀ nínú àwọn ẹ̀dá àwọn tí ó jó lórí ibú àti kà náà ń bí lánàá àti jẹta ọlọ́mọ ti wálé lórí ibú kí sì ń bẹ́ nà àwọn tí ó jó lórí ire. Yí ń bẹ nínú àwọn èèyàn tí ó jẹ́ ẹni bí ẹni ibú ìwà rẹ̀ ọ̀ní dáa yóò sì máa bẹ àwọn tí wà wọn dà tàbá tí wá máa bẹ́ẹ̀ òsálìm ìsàrọ̀kàlọ̀ àmúrọ̀ àádẹ́rùkù máa orí ìdò ní máa yorí ìdò fàádẹ́rùkù máa orí ìdò bẹ́ẹ̀ bá ti wá máa bẹ́ẹ̀ kéèyàn ó gbá fàfọ́lọ́ ní kájúwọ́ jù tẹ̀ sílẹ̀ fún tọ́lọ́run làbá mi ní ìsálímì It id arọ́dà lọ àmọ̀rọ̀ nígbà tọ́lọ́run ti gbèrú pé tó ń fẹ́ ṣe nì fàátírùkù máa òrì ìdù ní máa yòrí ìdù fàátírùkù máa òrì ìdù ní máa ìdẹ́bí ń fẹ́ yẹn mo wá gbé jùúlẹ̀ fún tọ́lọ́run bá ń fẹ́ ìgbà náà lèèyàn tó di mòmìnì àmọ́ tó bá gbé tọwọ́ rẹ jùúlẹ̀ fún tọ́lọ́run ò ní jẹ́ mòmìnì nígbà náà ní gbogbo ọ̀nà tó gbà wá kìí ṣọ̀rọ̀ ara nìkan ó wù ọkọ máa ta ọtí torí ìlú tó ń gbé àwọn tí pọ̀ ń bẹ̀ òwú ọtí nínú làákàyè tọmọ èèyàn yóò pè ọ̀pọ̀ ó máa rówó ń bẹ̀ ṣùgbọ́n òwò tó ma orí idu máa wọ́n fẹ́ nìyẹn ṣùgbọ́n lọ́lọ́wọ́ òfẹ́ ó tọ́lọ́run ọba ní pé kó mẹ́tọ̀ tí ò wá níta owó èlé sogún yogójì àwọn èèyàn ṣe là wọ́n kọ́lé wọ́n ra mọ́tò wọ́n lówó rẹpẹtẹ ìwọ náà wá òfin kí ní mọ̀ pé pọ̀ lójú ti ẹ láyé ṣùgbọ́n lọ lóhun òfẹ́ áfíríkù máa orí ìdúlé máa yòrí ó gbé jùlẹ̀ tọ́lọ́run ló máa tẹ̀lé ọmọbìnrin tó ṣíra alẹ́ ọmọ yìí mọ̀ wà pa o òun gan ń ṣẹ́jú sí ọkọ̀ òun wà ńlẹ̀ o ẹ ọmọbìnrin ní ìwádìí ẹ̀mọ́ fọwọ́ gbéyàn lábẹ́ kí apá ẹ̀dí ìráwọn ẹ̀hàn náà obìnrin rí ó máa máa fẹ́ gún ọ ní kẹsẹ́ kí ló lè bí ọkọ̀ yá nìṣó òní lòun ó sì fi yẹ ọmọkùnrin lòun yàní rá ní ìmọ̀ ẹ̀bẹ̀ pé bá tó bẹ́ẹ̀ yóò tẹ̀ra arò bá tẹ̀lé o ìwọ ló harò wípé fà á ti má orí ìdùnnì má yòrì dọ́lọ́ lòun ò èṣù máa lọ òní tẹ̀lé ìtọ́lọ́run fẹ́ ni pé ká má ṣe zìnà òní ṣe tó nínú fẹ́ bí ọlọ́run náà lélẹ̀ ọlọ́run dákun ẹ̀san tí mẹ́ bí ọlọ́run má fi jùn wá o ọlọ́run tó wá sàbúrí ní àwọn ẹ̀ṣẹ̀ wa áyà tí a ń bá bọ̀ òun náà ni áyà ẹlẹ́ẹ̀kẹtàdínní àádọ́ta nínú súrọ́tul An'am súra ẹlẹ́ẹ̀kẹfà súra 6 áyà 47 ńlá ń bá bọ̀ lánàá náà lásìkò náà tẹ̀síwájú lónìí pẹ̀lú ògo ọlọ́run ẹ̀ka àyà ẹ̀ mọ́ wa. Kul àwọn ẹ̀dàkùn ìyá àtàkùn àtàkùn lọ́rọ̀ ìbáwí pàtàkì àwùjá ọ̀tá. Àyùkà kò ìlà ọ̀rọ̀ وما نرسل المرسلين إلا مبشرين ومؤمنين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم من الشيطان abẹ̀rẹ̀ tẹ̀sírì tó ní pẹ̀lú sísáàdì ọlọ́run kò lọ́dá ṣẹ̀tún ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run mẹ́jọ́ra ìlàrin wa lánàá a ń sọ̀rọ̀ nípa àwọn gọ̀lìmọ́ọ̀nù àwọn náà ni àwọn alábòsí àwọn àwọn oníjẹ́bẹ̀ almushirikun àwọn ọ̀ṣẹ́bọ torí pé ànábì ah, Luqman mo ti sọ náà pe pé àwọn àáfàá pín sí méjì nínú ọ̀rọ̀ lórí Luqman agbákangbà ni agbákangbà pé hakim ìbádómi ní ìbádìláì nínú àwọn ẹrúsìn ọlọ́run òun ni wallahu a'lamu ṣùgbọ́n tá a fẹ́ lò ó náà ní pé Luqman ó sọ fọ́mọ ẹ̀ yáàbò náà yà iná ṣíríkà làzólùmọ́nà àbíìn má ṣẹbọ sọ́lọ́run má ṣẹbọ pẹ̀lú ọlọ́run torí pé ẹbọ zólùmọ́n àbíìmọ́n àbòsí tó tóbi ni ẹni tí ń sì ń ṣàbòsí là ń pè ní zọ́ọ̀lìmù ó fẹ́ pé ẹni tí ń ṣe zọ́ọ̀lìmù ni ẹ̀ṣẹ̀bọ ni láwọn bá fi ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ zọ́ọ̀lìmù tọ́lọ̀ sọ nínú Qur'an ń tú sí mùṣìríkùn ń tú sáwọn ọ̀ṣẹ́ bọ́ àfáwọn àyè kọ̀ọ̀kan ọlọ́run à ń sàlàyé ọ̀rọ̀ wa wípé ọlọ́run lè jẹ́ kí ìyà kó wá bá àwọn zọ̀nìmọ́ọ̀nù àwọn ọ̀ṣẹ́ bọ́ pàdé tátàlì lójijì tí wọn ò ní fura mà bóyá wọ́n lè sùn lójú oorun ní òde wọ́n sì lè má sùn ṣùgbọ́n ìyà yẹn ó kàn dé lójijì náà ní ìparun àwọn abẹ́ mú èyí tó ṣẹlẹ̀ nígbà ayé ànábì ṣùáì méjì la máa mú ti ànábì wa ṣùáì àti ti ànábì lut á bẹ̀rẹ̀ lórí ti lut súra ẹlẹ́ẹ̀keje súra 7 àyà 80 súra 7 àyà 80 súra ẹlẹ́ẹ̀keje àyà ọgọ́rin bẹ́ẹ̀ ibẹ̀ láti bẹ̀rẹ̀ Thank you. أعوذ بالله من الشيطان الرجيم ولوطا إذ قال لقومه أتا أتأتون الفاحشة ما سبقكم بها ما سبقكم بها من أحد من العالمين Ọlọ́run أباني ní إذا كان bí ìtàn ànábì sọ́ọ́lì ń ti ń bọ̀ ọlọ́run parí ìtàn yẹn ọlọ́run wá ní wà lóòótọ́ àti lúùtù náà bákan náà ti lúùtù ìtkọ́ alálẹ́kọ̀ omi yìí nígbà tó sọ fún àwọn èèyàn rẹ̀ Ìtàtà máa sálákọ́ fún bí i àmì ẹ̀ká àti àtàtúnà nípa ìṣà ẹ̀yin hù àbàjẹ́ lérílẹ̀ ìwà àbàjẹ́ náà máa sábàkọ fún bí a irú iru jàbàjẹ́ bẹ́ẹ̀ ẹnìkan òwú ṣáájú rí ní ahàdì kò sẹ́ni tó ṣerú ẹ̀ rí lórílẹ̀ nínú gbogbo ẹ̀dá pátápátá àtèyàn àtàlìjànú ìwà àbàjẹ́ tẹ̀ ń hù yìí ẹ ní aṣáájú lérí ẹ̀ ẹ̀yin lẹ́kọ́ dánwò lérí lẹ̀. kí wá ní ìwà àbàjẹ́ náà ìnákùn dájúdájú ẹ̀yin èèyàn yìí látàtúnà rìjálá ṣàwàtà ní dóní nìsá ẹ pa obìnrin tì láti máa súnmọ́ àwọn ọkùnrin lẹ́wà lọ ń súnmọ́ ọkùnrin yí pa obìnrin tì wọn ò súnmọ́ obìnrin má ọkùnrin ẹgbẹ́ wọn náà ni wọ́n wá lọ súnmọ́ ó ní ìwà àbàjẹ́ lélẹ̀ irú ìwà àbàjẹ́ yìí ẹnìkan ò gbà wájú yín nírú ẹ̀ ẹ̀yin lẹ́kọ́dàn wò lérílẹ̀ ah, pẹ̀lú ìtẹ́ ẹ̀ṣẹ̀ yìí a kọ́ ọmọ mùsùlùmí ó ṣe o ẹ̀yin jẹ́ ìjọ mùsùlùmí táwọn pè náà ní mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ ńlá ìjọ ẹlẹ́ṣẹ̀ nìyí ẹni tó kọjá àlà òní olùkọjá àlà nìyí Ọmọ kààrẹ jàwà àpọ̀ òyìí ìṣà àpọ̀ òun. Ẹ̀ ọlọ́wà ní wọ́n fọ́ èsì. Gẹ́gẹ́ bí ń ta sọ àwọn tọ́kàn wọn bá ti káà ti di ipa kò sí wọ́n fọ èsì táwọn bá sọ̀rọ̀ ọlọ́níwà máa ń jáwọ́ kọ́ọ̀mì èsì kí ni àwọn ìjọ rẹ̀ fọ̀ ń jọ náà mi kọ ìyá ti wọn kò sẹ́sì tí wọ́n fọ̀ ń jọ náà ju wípé àrìjú hun ti kù jáde Àbẹ́bí Lútù àtàwọn tó gbá tí ẹ̀, ẹlé wọn kú ònú ìlú iná òmùrù náà tó ń yàtàtọ̀ àrùn. Àwọn ilé yìí wọ́n fẹ́ mọ́ yàtàtọ̀ àrùn wọ́n fẹ́ mọ́. Ṣẹ́gbẹ́ a máa jẹlẹ̀ náà lónìí. Táà bá bá àti ìsọpọ̀wà mọ́jú o akẹ́sàlàyé ni o nípa ẹ̀ṣẹ̀ eléyìí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ mẹ́wàá ní ṣe ń tẹ́wàá bẹ́ sọ nípa ilẹ̀ mọ́jú láyé ṣe ń ta sọ fún yín nìyẹn a sọ̀rọ̀ báwa mọ́ ṣùgbọ́n wọ́n lo ọ̀rọ̀ yẹn láti lè gbé làákàyè èèyàn níbi ojú ọ̀rọ̀ òjé ọ̀rọ̀ tó pàtàkì tá à ń sọ yẹn láti lè ṣí làákà ikú omi ẹ̀ sí gómi wọ́n mọ̀ láwọn làwọn dáa ju ó rà bẹ́ẹ̀ tó bá rẹ́lẹ̀ á tó ń fi ṣìra alẹ̀ yóò àmọ́ ìpòjé kí ló dé yẹn ọ̀kẹ́lẹ̀pẹ̀lẹ̀ àmọ́ aborímọ́bò wà níwọ̀n o àgbọ́ aborímọ́bò ìwọ níwà àbí ẹlẹ́hàyàn ò níwà ìwọ fi borí fún tiẹ̀ tí wọ́n jẹ́ aboríbò wa àti gbọ́ pé kò níwà accepted ṣùgbọ́n ìwọ niwadi ṣùgbọ́n náà ní kó borí ẹ ti fún wa ìwọ ò wa wá aborí bó wà àmọ́rí ìwọ náà tọ́ka sí tẹ́nìkan wá ní aborí mọ́ bó wà ah, ah, ah, kan aborí bó wà ní ṣe wọ́n jẹ́ ni wípé ó fẹ́ kí in tó ṣe tó jẹ́ tọ́lọ́run yẹn káwọn èèyàn mọ́ kàákún ó wá lọ wá nǹkan kan tí ó kó rẹ̀ sí ọkàn àwọn ènìyàn

ìṣẹ̀lẹ̀ yẹn kò ṣẹlẹ̀ rí ṣùgbọ́n in tó ṣe yẹn ń bí wọn nínú wọ́n àpé kí làwọn lè ṣe tí ó kó ìbànújẹ́ bá tí ó sì ní gbẹ́gẹ́gẹ́ ló ní òṣèrú ìṣerú rẹ̀ yẹn wọ́n lè wọ́n ló jẹ́ kọ́kọ́ gbà ẹ̀wù kan àwọn èèyàn wọn a máa ṣe bẹ́ẹ̀ tó bẹ́yàn bá ti ń kírun tó mu tí tó ń bá àwọn ẹgbẹ́ ọ̀nà ẹni tí wá fẹ́ sọ pé ó mọ́jú àwọn lọ ni à ń ṣe wá sí zìnà fún ẹnìkan pé kó má ṣe zìnà máa àníkówọ́ rẹ̀ tó gíní ní ẹ̀ èyí tó ń gán ṣe burú jù tó lọ ìbó mutí kò lè ṣe kó máa mutí ọ̀rọ̀ kéèṣe ọ̀rọ̀ tẹniyàn là ń sọ ti ẹni ká sọ wọ́n ní àkìrìjú omi nkọ̀rí yá ti kún ẹlẹ́ wọn kú ònú ìlú yìí àwọn ilé ìfẹ́ ìgbàtà àwọn ọmọ láwọn ọmọ ẹ̀ṣẹ̀ ha wọ́n ní ẹfún wọn ẹlé wọn kò ń skú ẹ̀rọ tíkéètì ẹgbẹ́ dressing code jáde ẹ̀rọ àwọn ìfẹ́sì wọ́n gbé dressing code àwọn òfẹ́lẹ́ hàmbi ẹ̀yìn fẹ́ sọ pé ẹmọ́ àfẹ́yìn bí wọ́n sì mọ̀ pa ní bùkátà fẹ́kọ̀ọ́ tó wà ń bẹ̀ so ọgbọ́n pé àfẹ́kẹ́ nìkan kan ó ṣe ìsìlámù ara agbárí yẹn ni wọ́n wà lo agbárí wọ́n lo jẹ́ pé ní divide and rule wọ́n ó pin wa sí méjì láti so àwọn obìnrin tí ò lò ẹ̀há yẹn tí wọ́n ń lo ìjà tó tóbi ṣàǹfẹ́ wọ́n fún wọn problem tẹ́lẹ̀ àbí ṣáájú kẹ́lẹ̀ àwọn tó dé wọn wà ní fáwọn yẹn problem mọ́ wọ́n a máa sọ ike ilé ìtìpọ̀jù ẹ̀ ìtìpọ̀jù owó tún lélẹ̀ àwọn èèyàn náà a máa sọ pé inú ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ sì ní kẹ́lẹ̀ ọ̀ tó lé wọn ò fẹ́ràn àwọn èèyàn ṣùgbọ́n kí làwọn lè ṣe láti lélẹ̀ ó dàbí tí brọ́dà kan bá ní irùngbọ̀n ní ìsìn ní medical school irùngbọ̀n ẹ̀ gùn dáadáa ṣàǹfẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ ní irùngbọ̀n tẹ́lẹ̀ tẹ wà ń bẹ̀ tẹ́ jẹ́ muslim ò fẹ́ràn yín náà ṣùgbọ́n wọn bá tí ara ẹ tó ní irùngbọ̀n yẹn wọ́n á ṣe bẹ́ẹ̀ báwọn fẹ́ràn yín wọ́n á kó yín sòdì kẹ́ ẹ bẹ́ẹ̀ nìyẹn sọ̀tà ìwọ náà pa irùngbọ̀n náà ibi táwa wọn ò fẹ́ yín tẹ́lẹ̀ wọ́n lo kí nìyẹn divide and rule torí pé n tóun ṣe yẹn ó ti manifest Islam min ṣa'airi din nínú àwọn àrísàmì tàbí ma dá ẹ̀sìn ma ó ti mú èyí ò sì ní rí lọ́mọ̀ pé mùsùlùmù ní wọn ò sì fẹ́ kí wọ́n mọ̀ pé mùsùlùmù ń bẹ ń bí tó wà ní òkè ẹjẹ́ á compromise àwọn èyí táwọn èèyàn ó rí tí wọn ò ní mọ̀ ṣùgbọ́n èyí tí wọ́n mọ̀ ẹ̀yẹ gbogbo jì táwọn mùsùlùmí yẹn náà ò bá ná dé nú kí wọ́n mọ̀ pé ọ̀kan làwọn méjèèjì wà láì wọ́n ó tún lò wọn against ọmọ ìyá wọn wọn a tí gómìnà yẹn ò bá fẹ́ kẹ́ ẹ kírun ẹni tó fẹ́ kọ́ kírun yẹn wọ́n wá pe àwọn kan tó ti wà ń bẹ̀ tí ò kírun tẹ́lẹ̀ pé a wọ́n á pè wọ́n jáde kejì àwọn tó fẹ́ sọ pé àdís ṣé wọ́n ń ṣe muslim ni ó gbaṣẹ́ ní gómìnà kan wọ́n fún ẹ níṣẹ́ ó wá fẹ́ kírun mọ́níjà yẹn wá ní àyùdí ó lé muslim yá Mr. Sule yes sir Mr. Salami yes sir Mr. kìnnìkan yóò bá pè bí mẹ́wàá jáde Are you telling me that these are not Muslims? Or you are a better Muslim than they are? So o fẹ́ sọ wọn pé wọ́n èlé Mùsùlùmí ni? Àbú fẹ́ sọ pé ohun ẹ̀sìn ti ẹ́ dáa ju ti wọn lọ. Ṣé wọ́n pé ẹni yẹn ò lè sọ jáde pé wọ́n èṣe Mùsùlùmí torí Mùsùlùmí ni wọ́n? Ó sì lè sọ pé ẹ̀sìn ti ẹ́ dáa ju ti wọn lọ tó rọ́rọ̀ ló mẹ́ tó dáa jù. Sọ àwọn èèyàn náà wà wípé ah, mọ́jà extremism lẹ́ǹdí. Wọ́n mọ̀ pé ó ń lo àwọn láti mọ́jẹ̀ẹ́kẹ́ sí òhù tó tí ẹni tí wọ́n fẹ́ gbógun ti yàn ò bá lò làákàyè òun àti àwọn mùsùlùmí ò tún dọ̀tá táwọn mùsùlùmí yẹn náà ò bá lò làákàyè wọ́n pa mẹ́ǹtì ńbẹ̀ yẹn àwọn ni ó wà sọ fọ́gà tí hàn ah, ọ̀gá is a very good Muslim we are weak okay we are weak he is doing the right thing in fact this is an opportunity to ask for the please let us join him <laughs> yóò àmọ́ wò wọ́n tẹ́rí pé wọ́n pọ̀ léwọ̀ bá jà ah, we are weak he is a very good Muslim that is what we are supposed to do I think it's a very good opportunity to now ask for the chance to join in in prayer tẹ́rí pé wọ́n ti fún ní practical proofer wọn sọ pé to permit us to, to pray to join in ìyẹn pé òun ti ráyè so mùsùlùmí làákàyè wa gbọ́dọ̀ pé mú bérebére láwùjọ àwàyé táà lè wòra wa bí àkọlìyà bí minority lájẹ́ àfi kí láàkáyè èèyàn kó mú ọlọ́run ṣàánú wa náà ọlọ́run ní fàájá iná hù awálà ànábì lóòjì àtàwọn alẹ́ ẹ̀ àyàfi ìyàwó ẹ̀ kàdàmìnà lóòtọ́ bìrì ń bẹ́nu àwọn tí ó kú ń bẹ́ àwọn tó gbẹ̀yìn náà ọlọ́run láàárọ̀ òjò lé wọn lérí kí bá tó lè mọ jèrè ní ìbẹ̀lábẹ́lẹ́ òsì òjò lé wọn lórí kìí omi kúta ni lé wọn lórí o sánmà wọ́n ti ń retí omi ni wọ́n rò pé yóò sọ̀kalẹ̀ òkúta lé wọn lórí ó sì pa gbogbo wọn ọlọ́run wá ní fánzò kayfa kana àkìbátù lè mújírí mìí wò ó bí ìgbẹ̀yìn àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ bọ́ ṣe rí tí ń jẹ́rì ayà tààkà nínú sọ́rọ́tù àníhàmù pé haliyu látò ìlàlẹ́ kọ́ọ̀mù zọ̀lìmú ìparun wa ṣùáyèsì ìyẹn nínú súra iná ní 85 tẹ̀síwájú Ìyẹn ni áyà tó tẹ̀lé áyà tó tẹ̀lé. Ọlọ́ ní ilá Mẹ̀díyánà àwọn a kan tá ń pè ní Mẹ̀díyánà, àrán sí wọn àkọ́ ọmọ ẹ̀yà wọn tí ń jẹ́ Ṣùháì Gúnlá wọn. Òsìn tó wí fún wọn jọ́nà jù pé ẹ̀yin èèyàn ni ẹ máa sin Allah. Kò sí fún yín ọlọ́hun míì, àyàfi ọlọ́hun ọba ọ̀kan ṣoṣo tí ń jẹ́ Allah tó yẹ kẹ́ ẹ máa jọ́sìn fún, àyàfi ọlọ́hun ọba nìkan ṣoṣo. Ọjọ́ ìjà àti Kọ̀díjá àkùn, ó ti dé bá yín, bàyínà tún àlàyé ọ̀rọ̀, ẹ̀rí, ìdí ní rọ́bì, látọ̀dọ̀ olúwa yín. Nínú àwọn nǹkan tí wọ́n ń ṣe jọ́nà tí wọ́n ń hù, ó ní pé wọ́n ń ṣe sí òṣùwọ̀n igbá àtòṣùwọ̀n alikaili òṣùwọ̀n agbá walimizan àti òṣùwọ̀n rin weight and measure àwọn tí ń pè lóṣùwọ̀n agbá ni àwọn nǹkan táwọn bí oníhóró bí ìyẹ̀fun táǹfìgbá wọn gẹ́gẹ́ bí kóńgò gẹ́gẹ́ bí rọ́bà gẹ́gẹ́ bí garawa gẹ́gẹ́ bí àpò láàfin àwọn èèyàn wálé ní ìzánà òṣùwọ̀n rin jọ ń pè ní skéèlì àwọn ẹ̀yẹn a máa fi ìwọ̀n nǹkan a fi nǹkan kan ṣe òṣùwọ̀n nǹkan gẹ́gẹ́ bí àwọn tí ń ra kòkó àwọn tí ń ra ìkùọ́ àtàwọn tí wọ́n ń ta nǹkan oníjálá gẹ́gẹ́ bí epo oníjálá epo mẹ́ta jálá epo mẹ́rin gálọ́nù ni ń pè ní jálá àtàwọn ẹlẹ́ran àtàwọn tí ó ń ta èso gbogbo wọn a máa ṣòjóró sí òṣùwọ̀n tó bá jẹ́ pé òṣùwọ̀n gbá tó jẹ́ ti bí kóńgò tààmà sí abọ́ wọ́n lù agbọ́n tó bá jẹ́ ètò tóbi wọ́n lè jì fún ẹ̀rọ̀kẹ́yìn ó lè jì mábọ́ wọ́n kò bí ipá sísàlẹ̀ ìdí wọn kó sínú ẹ̀ wà ga sókè ẹni tó bẹ̀rẹ̀ ayóròpá ti sàlẹ̀ náà ni wọ́n ti tó bẹ́ẹ̀ àwọn ẹlẹ́pà máa ṣe bẹ́ẹ̀ náà agolo mílíìkì ọ̀rẹ́ nǹkan àwọn ẹlẹ́pà máa ṣe bẹ́ẹ̀ yóò wá mú ìyàn lóyún ọmọ ẹlẹ́pà gbé wá tó bá ti dára yóò kàn ní wọ́rọ́ ó sì ti gbowó àti wá dá padà ọ́ ẹ̀yọ́ ti sáko wá bẹ́ẹ̀ ni yóò àwọn onígàrí náà máa ṣe bẹ́ẹ̀ àwọn náà rọ́bà náà nígbà tí ìjọba wa ní ó da ẹ má gbà garawa mọ́ ẹ má lo rọ́bà àwọn èèyàn ní ike wọ́n bá tó ń sọ ké sínú omi gbóná wọ́n bá ti sọ ké sínú omi gbóná tí àwọn tẹ́lẹ̀ bá ju ẹran sínú epo gbóná kí ni ó ṣẹlẹ̀ sẹ́ran nì yóò sún kì tábà ti ju eke sínú omi gbóná kí lòun náà ṣe yóò bá sún kì rọ́bà ìjọba náà kúkú ni òun là ń pè ní igbá àná sẹ́ni tó gọ̀ òun làwọn fi ń tajà ó ti súnkì àbíkè ṣe rọ́bà ìjọba àwọn èèyàn máa sùsùn wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn ti bí ní òkúta méjì ní kíní wọn ó ti yọ òkúta wọ́n wá kókúta mẹ́ta sí ẹwà máa dá kíní wọn ò ní gbé wọn wọ́n tó ti rí pé kéègbé skéèlì tàbí kí wọ́n dàrú mọ́yàn lójú kí wọ́n má jẹ́ ó fara balẹ̀ tó bá ti mi pàpẹ́pẹ́ ló ti débẹ̀ òwúrọ̀ àwọn ti dá àtàwọn oríṣiríṣi ọ̀nà míì tí wọ́n máa lò àtàwọn tí wọ́n lọ tajà fún wọn náà oníjìbìtì làwọn náà o bí kẹ́lómi òkó mi ẹran mọ́kòkó wọn ni mo rí àwọn kan wọ́n ń ta kòkó sórí ẹgbẹ́ mo ní kí ló dé èbó rí ibi tó mọ́ wọn ni kò lè fà ni ẹ lọ ta kòkó ẹ lọ ta ó sì fà fún ló gbowó mọ àwọn ìròrí burúkú burúkú burúkú yìí ẹni tó wá jẹ́ mú mi ní òdodo àwọn iṣẹ́ kan ò wá rọrùn àti ṣe mọ́ tí ẹ bá jẹ́ mú mi ní òdodo àti ra kòkó èkùrọ́ dogun torí pé jìbìtì ti pọ̀ jù bí wọ́n bá sòdodo wọn ní sòdodo bẹ́ẹ̀ náà ní jẹ́ sọ́mẹ̀lì kágégi kálági ó fẹ́ di wàhálà fún àwọn òdodo gbogbo àwọn iṣẹ́ yẹn sì ní halali ni kìí ṣe haram ṣùgbọ́n àwọn èèyàn bẹ́ẹ̀ sọ́ di haramu tó látara bẹ́ẹ̀ àwọn èèyàn wọ̀nyí wọ́n ń ṣe Wọ́lá ìlú ilẹ̀ àríkì bá àdá ẹ̀sì láàríyà, dáàrí mọ̀ ẹ̀rùn lákùn Wàlá tábí kọ̀ sún mẹ́ta ọlọ́run ọba ní àbí abẹ́mìíwá ṣùháì ń sọ fún àwọn èèyàn wọ̀nyí nínú táwọn èèyàn ní dúkìá wọn ẹmọ́ rẹ̀ wọn jẹ́ ń bẹ́ẹ̀ lẹ́yìn tọ́lọ́run ọba dá ilẹ̀ ní tó da ó dá ayé ayé tó dáa ni yọ lásìkò tó yẹ kó yọ ń wọ̀ lásìkò tó yẹ kó wọ̀ òjò ń rọ̀ lásìkò tó yẹ kó rọ̀ atẹ́gùn ń fẹ́ nígbà ní kó máa fẹ́ igi ń hù jáde láti inú ilẹ̀ àwọn ẹranko inú ìgbẹ́ wọn ń sá àwọn ẹyẹ ń ké bó ṣe yẹ kí wọ́n máa ké ikú ké bó ṣe yẹ kó máa ké láàtùbìdúbìlẹ̀ ẹ balẹ̀ jẹ́ lẹ́yìn ìdílẹ̀ ti dá gbogbo nǹkan lọ́lọ́ ń tó dúró lórí ilẹ̀ nígbà tá a bá dé tó rọ́tulẹ̀ aráàlú àtúmọ̀ sàlàyé ilé ìlẹ́kùnrẹ́rẹ́ ìdìbáwọn èèyàn ṣe ń balẹ̀ jẹ́ bada islahiha lẹ́yìn tí kan dá a ṣàlàyé inṣàlá nǹkan tó ń mọ́ mi ní tó bá jó nígbà gbogbo òdòdó ní nam Wọ́lá tẹ̀kẹ̀ ojú ní kò ṣe ọ̀sìn ìkò ìlú. ní lè ẹ má lọ máa dáwọn èèyàn lọ́nà mọ́ ìtumọ̀ ẹ̀ ní ẹ́ ṣókí ẹ má máa jókòó sí ojú ọ̀nà tó ìdúnà wàtàsùdúnà àrùn sabilillah tó ìdúnà tẹ́ẹ̀sì lọ máa dáyà jáwọn ènìyàn tání àlùwáàdì wàlùwàáìdì káàkiri lọ máa dáyà jáwọn èèyàn yóò bá tó wá sí mi lójú mo lè fi nínú wáyìn dáyà já náà kọ́ láti sí wàtàsù dúnà ànsàbí ìlìlá tẹ́ẹ̀sì ń ṣe àwọn èèyàn lórí lójú gbogbo àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ wọ̀tẹ̀bí àríwájà tẹ́ẹ̀sì ń fẹ́ máa sọ ọba di nǹkan tó dàrú ojú ọ̀nà ọlọ́run ọba ọ̀nà tó ẹ wá fẹ́ máa da ojú ọ̀nà ọlọ́run ọba rú tẹ̀sígbùn náà ìwàjà fi gbùngbùn sí inú ojú ọ̀nà ọlọ́run nínú Suratul Kahf ọlọ́run ọba ní alámbìlélá ilẹ̀ díà ń zala aláàbìlì kìtàbà wà lámú aláwọ̀ ìwàjà kùránì kò sí gúngbùn nínú kùránì ò dàrú ṣùgbọ́n agbájú ẹ lè dàrú mọ́yàn lọ́wọ́ torí nítorí pé ó fẹ́ ṣe bàjẹ́ yóò fi ọlọ́run ó ṣàánà wa náà ọlọ́run ní ẹran tí nígbàtí ẹ kéré níye fàkàtàrọ̀kún ọlọ́run bá sọ yín di púpọ̀ ó fi hàn pé ká pọ̀ gan àǹfààní bẹ́ẹ̀bẹ́ rọ àti family planning anú àwọn àyà táwọn àfáà lò láti sọ pé family planning ò bá ṣẹ̀rí àìsìláàmù mọ́nà kéèyàn máa sọ pé ọmọ mẹ́ta lòun fẹ́ bí kò bá ṣẹ̀rí ìsìlámù ọ̀rọ̀ burúkú ni ọmọ méjì ni mo fẹ́ bí ẹlòmíà ó sọ yóò tún sọ dáadáa pé kódà ẹ̀sìn sọ mà ẹ̀sìn sọ bẹ́ẹ̀ o èèyàn ò lè là kalẹ̀ fọ́lọ̀ pé iye ọmọ tó ń fẹ́ bí ni ní àìsí làákàyè ní da ẹni tó bá ọlọ́ni ó ń zòrò ẹwò káìfà káàmà ákìbá tó lè mùsùlùmí báwo ni ìgbẹ̀yìn àwọn òbílẹ̀ jẹ́ ṣe rí wọ́n ń káàmà tọ́ ìbákùn mìírùn àmàlò bíláàdì ìwòrí sí tùbí ní wọ́n tọ́ ìbákùn láti وهو خير الحافظين àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ń bí ẹgbẹ́ Suratul A'raf náà lápadà bọ́ sí ẹ ká tètè tẹ̀síwájú ká lè fún jẹ́ fẹ́ lò lẹ̀ àyà ìdí qala al-mala'u والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال ولو كنا كارهين آية تافوية ẹjẹ́ ká fi ní bọ̀rọ̀ gidi na وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به nígbà tó ṣe pé ó ń bẹ nù yín àbí tó bá ń bẹ nù yín àwọn ikọ̀ tí wọ́n gba nǹkan tá a fi rán mi gbọ́ wọ́tọ̀ ìbàdó lámú àtàwọn ikọ̀ kan tí wọ́n gbà gbọ́ ẹ̀ẹ́ a máa retí ẹ ṣe sùúrù ìdájọ́ ọlọ́run ọba ń bọ̀ láàrin èmi àti ọlọ́run lẹ́n tó dáa jù ní olùdájọ́. ọ̀nà ìmọ̀láhùn láti àwọn àjòyè tàbí ká pè wọ́n láwọn ọ̀tọ̀kùn lúmí alẹ́dínà ń sákìbàrú mi ń kọ́ mi àwọn onígbéraga nínú àwọn ìjọ rẹ̀ àwọn ìtàwọn sọ ní pé lánà kùrì yá ṣùgbọ́n in tí wọ́n sọ sí ànábì lútù náà nù ní àkùrùjú ní nkọ̀rí yá ti kò ìnáhùn múnẹ́sù yàtàtọ̀ harun a tó ti sọ pẹ́lẹ̀ náà lánàkùnrin jánẹ́ka ya ṣùáìbù a lè ọkú nínú ìlú nìsìn rẹ̀ ṣùáìbù àtàwọn tí ó gbàgbọ́ pẹ̀lú ẹ a lè wọn kó nínú ìlú wa Tẹ́ẹ̀ bá sì bẹ́ ká yí ẹ̀yà aṣẹ́rí padà sójú ọ̀nà tá ń tọ̀ ẹ̀sìn àwọn babaláwọn ẹ̀sìn àbáláyé bẹ́ẹ̀ sì ni kìí ṣẹ̀sìn àbáláyé ẹ̀sìn wo lẹ̀sìn àbáláyé àfà Islam tàlọ́lọ́ nǹkan dá Adam tàlá Adam mọ̀ ní adẹ́dá Allah ìjọba ṣe ṣe ká Adam ó tẹ̀lú ní sí Allah kò ṣeé ṣe ó fi hàn pé Islam làbáláyé lẹ́yìn ọ̀rẹ́ yìí ní ṣàìtọ́nù ṣẹ̀ wá kó ròyíròyí sọ́kàn àwọn èèyàn títí tí wọ́n fi di ẹni tí ń bọ nǹkan ní ìyàtọ̀ sọ́lọ́run tọ́lọ̀ bí wájú ànábì Nuhu dìde láti kìlọ̀ báwọn èèyàn níbi ìmọ̀ jọ́sìn fún nǹkan mí yàtọ̀ sọ́lọ̀ nítorí náà ojú ọ̀nà tí wọ́n yẹn kìí ṣàbáláyé ojú ọ̀nà àdádálẹ̀ ní Islam gangan làbáláyé ẹ̀sìn tí wọ́n ń pè lẹ́sìn àbáláyé ẹlẹ́sìn kí ni àdádálẹ̀ ẹ̀sìn tuntun láwọn kan máa ń sọ ẹ̀sìn àbáláyé ni ẹjá máa ṣe èyí tó ti wà lọ́wọ́ bàbá wa táwọn bàbá yìí ń kọ́dá àwọn kan tó máa ń pe Islam ní ẹ̀sìn òkèrè àìmọ̀kan ló bí ṣé ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti ṣẹbọ ní wọ́n ti kọ́ ṣẹbọ láyé Ibrahim aléṣọ́látù àṣàlá ìbẹ́bọ ni wọ́n ṣe ń lu ẹ̀ kọ́lọ̀ tó gbé ìdílé lójíṣẹ́ anábì nóòhù kí ni wọ́n ṣe ń lu ẹ̀ ẹbọ ni apákanú àwọn àfáà ṣàlàyé sí gbogbo àwọn ìlú tí wọ́n ti máa ń sọ̀tàn omi irú ilẹ̀ Yorùbá tí wọ́n ní omi ló kọ́ wà ní gbogbo ilẹ̀ ìgbà tó ti du àyìn ọ̀run mìlá dé mo rò pé no Ọbàtálá tó dé pẹ̀lú òun ni wọ́n ní kí wọ́n yàmọ̀ pé gbà tí wọ́n ní wọ́n ń bọ̀ láti tàlú ọ̀run wá ti tàlú ayé tẹ́ ń bọ̀ wáyé òun ni wọ́n ní kó ṣáájú ṣùgbọ́n ó yá bá wu ẹmu ó mẹ́mú ó sùn lọ kí <laughs> ọ̀run mélòó tó wá ṣáájú wọn títí tí wọ́n fi débẹ̀ tí wọ́n ní àkùkọ tó mú dání wọ́n bu yẹ̀pẹ́ lẹ̀ ń wá ń fẹsẹ̀ ẹ́ tanlẹ̀ ilẹ̀ wá ń fẹ̀ ibi tílẹ̀ tí ń fẹ̀ ni wọ́n ń pè nífẹ̀ ó lẹ́ pé tàn fẹ̀ tó bí passion méjì sí mẹ́ta o torí àwọn míì tó ní Odùduwà afẹ̀wọ̀n rọ̀ àwọn kan ní atẹ̀wọ̀n rọ̀ nígbà tó dé ó gbá àkùkọ kan dání òní àwọn àfáà ní apá kan nínú àwọn òpìtàn sọ pé àṣẹ́kù